وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مزيدا أما بعد أيها الناس اتقوا الله تعالى واشكروا نعمته حيث أرسل إليكم أفضل الرسل وأنزل عليكم خير الكتب وشرع لكم أكمل الشرائع ورضي لكم الإسلام دينا فقد أرسل الله سبحانه وتعالى رسوله محمدا صلى الله تعالى عليه وسلم على حين على حين فترة من الرسل يهدي به إلى أقوى الطرق وأوضح السبل وافترض على العباد طاعته علم به من الجهالة وبصر به من العمى وأرشد به من الغي وفتح به أعينا عميا وآذانا ثم وقلوبا غلفا وأشرق في الأرض برسالته وأشرقت الأرض برسالته بعد ظلماتها وتألفت به القلوب بعد شتاتها وصارت دعوته سير الشمس في الأقطار وبلغ, وبلغ دينه ما بلغ الليل والنهار وترك أمته على المحجة البيضاء التي لا يزيد عنها إلا هالك قال الله تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين نعم كانوا في ضلال مبين في عقائدهم حيث كانوا يعبدون الأصنام والأشجار والأشجار والنيران ومنهم من يعبد الملائكة والأولياء ويقولون ما نعبدهم إلا ليقربونا إلى الله ظلفا هذه حالة الوطنيين من العرب وغيرهم ولا تقل عنها في الضلال حالة المليين من اليهود والنصارى حيث حرفوا دين الأنبياء واتخذوا أحبارهم وربانهم أربابا من دون الله والمسيح ابن مريم وكان الناس في ضلال مبين في حياتهم السياسية وخصوصا العرب فقد كانوا يعيشون في غارات وسارات وحروب ساخنة وكأكد الحالة في أوساطنا وبلادنا هذه اليوم وكانوا وكنا كما كانوا في ضلال مبين في حياتنا الاقتصادية ومعيشنا وكذلك كانوا يتعاملون بالربا ويعيشون من النهب والصلب ويأكلون الميتات والدم وكانوا يطيبون بعض رواجيهم وذراريهم لأصنام فلا ينتفعون به فلا ينتفعون بها بل كان بعضهم يقتل أولاده تقربا إلى الأصنام ونحن أو كثير منا اليوم يفعلون كما فعلوا ويصنعون كما صنعوا والعياذ بالله نعوذ بالله تعالى أن يأخذنا أن يأخذ بأيدينا إلى كسب ما يحبه ويرضاه وكانوا يقتلون بناتهم خشية العار وهكذا كانت حالة آل العرض عموما قبل بعثة النبي صلى الله تعالى عليه وسلم كما في الحديث إن الله نظر إلى أهل الأرض فمقتهم عربهم وعجمهم إلا بقايا من أهل الكتاب أي نظرا يسيرا ممن تمسك ممن تمسك بما جاء به عيسى بن مريم عليه السلام في هذا الجو المظلم أشرقت أنوار رسالة المحمدية وقد اشتدت حاجة البشرية إليها على حين فترة من الرسل وطموس من السبل فعلم به من الجهالة وهدى به من الضلالة وأغنى به بعد, بعد العيلة وأعز به بعد ذلة وكثر به بعد الكلة كما قال تعالى واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم فآواكم وأيدكم بنصري ورزقكم من الطيبات لعلكم تشكرون وقد جمع الإسلام بين القلوب المتنافرة والقبائل والقبائل المتباينة فجعلها أمة واحدة وإخوانا متحابين في الله وإن اختلفت أنسابهم وتباعدت ديارهم قال الله تعالى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال جل شأنه إنما المؤمنون إخوة وقال تعالى الذي أيدك بنصر والمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم نعم أحبتي في الله ربط بينهم برباط الدين الذي هو أقوى من رابطة, من رابطة النسب بل إن رابطة النسب لا قيمة لها مع اختلاف الدين قال تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم إلى آخر الآية ولذلك لا يرث الكافر قريبه المسلم ولا يرث المسلم قريبه الكافر لانقطاع الرابطة بينهم فالرابطة التي تجرى المفترقة وتؤلف بين المبتدئ هي رابطة لا إله إلا الله التي تجعل المجتمع الإسلامي كله كأنه جسد واحد وتجعله كالبنيان يشد بعضه بعضا كما قال المصطفى صلى الله عليه وسلم مثل المسلمين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى بالظهر والحمى بل إن دين الإسلام هو الرابطة التي ربطت آل السماء بآل الأرض كما قال تعالى الذين يحملون الأرش من حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا وقال جل شأنه والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض arúgbó fún ọlọ́run bá wa ọba tó rán ànábì sallallahu ta'ala sallam pẹ̀lú ìmọ̀nà àti ẹ̀sìn òdodo tí í ṣe Islam nítorí kó lè bá àtàmọ́lẹ̀ rẹ̀ kárí gbogbo ayé kó lè hàn sí gbogbo ayé kóun lẹ̀sìn ọlọ́run kóun ní ẹ̀sìn ọlọ́run kì í ṣe pé nínú ẹ̀sìn ọlọ́run kóun nìkan òun náà lẹ̀sìn ọlọ́run tí ó tán ayé ṣe àtàlùkìyàmà wàkàfà billahi shahida ọlọ́wọ́ bá mọ̀ nípa ilé ìjù wa lọ nínú tó pé bẹ́ẹ̀ bó ń jẹ́rìí tí ọ̀kan pẹ̀lú ọlọ́wọ́ bá wa náà níjẹ́rìí ti ìmọ̀ ọlọ́wọ́ bá lọ́kan ìmú ọlọ́run sì ní àṣọ bákan náà àti pé ànábì sallallahu ta'ala alaihi wa sallam ẹrú ọlọ́wọ́ bá wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ní àbí ọlọ́ọ̀bá alékún àti ìkẹ́ àti gẹ̀rẹ̀ fánàbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bákan náà là ń bẹ lọ́ọ̀bá lórí ilé ìfáwọn ará ilé ànábì wa sallallahu ta'ala sallallahu àtàwọn àtàbò rẹ̀ léyìí tí ó máa tá a bá bẹ̀rù ọlọ́run á rántí kẹ́ ọlọ́run tá a bá bẹ̀rù ọlọ́run á nímọ̀ kó wa ọlọ́run bá wa subhanahu ta'ala ó rán ẹni tó lọ́lá jù tó pàtàkì jùlọ tó ga jù náà àwọn òṣìṣẹ́ rẹ̀ ọ̀nà ni muhammad ibn abdullah rasuluhu wa mukhtaru ẹni tó lọ́wọ́ bá sàlẹ́sà tó ayé tó sọ kíra tó ga jù náà àwọn kíra kalẹ̀ fún àti sẹ̀ríyà tó jáde yìí ó ràn nígbà tí ó sá nàbí kankan fi ń jíṣẹ́ ọlọ́ọ̀wá lórí ilẹ̀ mọ́ torí rẹ̀ ló fi jẹ́ wípé òun ni a fi tan ìmọ́lẹ̀ òun la fi la gbogbo ayé lójú òun ni a fi la ayé lójú àfẹn tó bá pọ̀ tó fẹ́ ṣẹ́kù nínú òkùnkùn àti mùsíbà nítorí pé ká lajú síbi ká sin lọ́run òun gangan lọ́làjú. La ó sì ti tó àsìkò tó jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ wípé kò sí nǹkan kan tó jórí rẹ̀ lára ayé mọ́ tí ò bá ti tẹ́sìn Islam ìyẹn ló jẹ́ ká mọ̀ yìí pé gbogbo ìdàgbàsókè kan tó bá rẹ̀ Islam kúrò ìfàsẹ́yìn tó lágbára ni kọ́mi èèyàn tó lo ẹ̀mí rẹ̀ tán láyé kó tó wá di pé yóò jábọ̀ kọ́lọ̀ kọ́ wa lọ bá ẹ̀kọ́ rẹ̀ àdánwò àti àlùbá àti mùsíbà pàdé lọ́dọ̀ ọlọ́ torí pé kò mú ìsìláàmù kò láyé. ìlọ́pà nínú ẹ̀rí làákàyè tó fi jẹ́ pé ebi kankan ò tòrò mọ́ láyé àfi àfi àfi àfi ibi tí wọ́n bá ti ń sin lọ́hùn kódà pé ẹ̀ bá ń sin lọ́hùn tó tún jọ̀wọ́ ẹ̀sìn lẹ̀ tí ò tún sìn mọ́ òun rí mùsíbà àti pé a tó máa sin lọ́hùn padà. lọ́kàn rẹ̀ balẹ̀ padà a máa ń ṣẹlẹ̀ sí náà gan torí pé ẹ̀sìn máa bọ́lọ́ ẹ̀sìn máa ń ṣòro mọ́hùn lọ́wọ́ tó bá tún wá tún padà ọkọ̀ balẹ̀ kò sí nǹkan kan tó rí díẹ̀ sí kéde kó ti rówó dìmú kéde kó ti rílé kan dìmú tó jẹ́lé ara tiẹ̀ ṣùgbọ́n tó bá tún lẹ́yìn ìgbà tó jẹ́ pé òun lójú fi là sábàbí ẹ̀ lọ́rọ̀ lójú ó là sábàbí ẹ̀ létí fi là kì í sojú nìkan sábà sọ pọ́ làjú kì í sojú nìkan là ń là o tẹ bá wà àwọn etí ní ìsìn ibi nǹkan burúkú létí là sí èèyàn mélòó ní gbọ́rọ̀ náà ẹni tó làjú ẹni tẹ́sìn ẹni tẹ́sìn pọ́nlé yóò làjú títọ́ lọ́hùn yóò la etí títọ́ lọ́hùn yóò la ọkàn títọ́ lọ́hùn. ọlọ́run yìí nà sàmùà ibi tí ti pàtàkì dé wàlùbọ́sọ̀rọ̀ etí àtọ́jú wàlùbọ́ àdà ayàtà sí inú sura seventeen sura twenty four atọ́kàn kólú wòláì kẹrin gbogbo ẹ̀ láti ọmọ yàn léèrè la bá là lọ́kàn tó là létí tó là lójú tọ́lọ́ ni ńlọ la ilé fún onítàn bẹ́ẹ̀ a sì ti mọ̀ tẹ́lẹ̀ wípé lẹ́yìn ọba fún àwọn nǹkan yìí sin lọ́hùn yóò sì sin nǹkan níbi yàtọ̀ sọ́lọ́ ẹ wo ilẹ̀ gangan fúnra rẹ̀ yàtọ̀ sáwọn èèyàn ashraqat binúri risalati muhammadin sallallahu ta'ala alaihi wasallam ìmọ̀lẹ̀ rẹ̀ tó jẹ́ ti ṣẹ̀ríà ọlọ́run ó kọjá àtòsùpá ó sì kọjá àtòrùn orí ilẹ̀ gan tá ń lò. dáwà nàbì sallallahu alaihi wa sallam gbogbo omi tó rù àtọ̀pẹ́ dé orí dáwà rẹ̀ dé alhamdulillah kò sẹ́ni kan tó sọ pé òun gbọ́ inú fà tó jẹ́ pé ànábì wa sallallahu alaihi wa sallam ó ní láyà zigbó àná ilà hàlì kò sẹ́ni kan tí yóò sọ pé òun gbọ́ Islam àbọ̀wọ̀n mọ̀ Islam láyé tá a wà yìí lónìí tó dé yìí ilà hàlì àbẹ̀ńdẹ́ parun ọlọ́mọdé á parun kò síbi kan tí Islam ò bímọ láyé. ibi tẹ́ ẹ̀sìpẹ́sì pé bóyá ẹlòmílì náà ya pé bóyá àwa ń náà dáadáa ládùúgbò òbí táwa nínú aláwọ̀ dúdú tẹ́ bá wá dáàrin aláwọ̀ mi ọ̀sán pé a ah, ah, àbí kéèyàn máa kó bọ̀ wá bí táwọn èèyàn ń sin náà tó báyìí níbi tẹ́ lè máa lérò pé ìsìlámù bí torí pé náà ìròyìn òkèèrè là ń gbọ́ kan tó sẹ́kù láyé mọ́ sí kí ò ní. pàápàá ìmọ̀ nípa kò síbi tí ò dé ó parí sábà débi kan tẹ́ ẹ̀gbọ́n islam pé pé wọ́n mọ̀ nípa islam tẹ́ ẹ̀ ráwọn èèyàn kí wọ́n pè òun kan sílẹ̀ bí sùn wà láì tẹ̀sẹ̀ pé wọ́n mọ̀ nípa islam tẹ̀sẹ̀ pé wọ́n gbọ́ nípa islam wọ́n pò mọ́lẹ̀ ní irú ẹ̀ làwọn ìyàwó ti ṣe wọ́n pò mọ́lẹ̀ ní wọ́n jàǹbá Musa aleyhisalaam wọ́n jàǹbá ayinsa ọmọ Mariam nígbà náà fẹ́ràn òun tẹ́lẹ̀ láwọn fúnra ara wọn kátó wá sọ pé wọ́n gbà tẹlòmíì tó fi sí nínú ànábì ìbàní nínú nínú àwọn ànábì tó jẹ ànábì ìbàní ọba gbé dìde wọ́n jàmbá wọn ni wọn wá ní jàmbá ànábì tó wá láti nàlá àwọn Yahud ń ò tẹ̀lé náà kọ́lẹ̀ àwọn ọ̀nà sọ̀rọ̀ ànábì Israelite làwọn ànábì ọlọ́run jẹ́ jìyẹn. àwọn ni wọ́n sì pọ̀ àwọn tí wọ́n ń wọn lónìí wọ́n jàmbá wọn ní jíjàmbá tó lágbára lẹ́yìn ìgbà tí wọ́n wùdúrọ̀ kó mi nǹkan tí wọ́n mú wá iṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ wọ́n àtàkì míì mọ́ nǹkan tí wọ́n rò pé wọ́n mú wá sí ìsàrẹ̀ rárá wọ́n sì fi ẹ wò jàmbá tó lágbára débi pé jàmbá yẹn lágbára débi pé ayàtọ̀ yóò wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé à ń sàkúntà lì náà fi sáfù lórí níwà òmíyà ìlà ẹ̀lìmì lónìí láà ṣé wàá yẹ sọ mọ́rẹ́ àwọn ọ̀sọ́ fáwọn èèyàn nígbà tó ń jíṣẹ́ rẹ tó ń jíṣẹ́ láyé pé ẹ mú èmi àti ìyá mi lọ́lọ́run. àárẹ̀ àtàwọn àtàtà yóò fi parẹ́ pẹ̀lú wọn tí ò mú wá wọn àtàkì ẹ̀mọ́ ní tó mú wá wọn ti àbándọ́n rẹ̀. bèlè ànábì mi wá dìde sí ìtọ́mọ ìsirahẹ́lì jẹ́ pé ìrànlọ́rọ́ wà ní. orí kunkun àìní sí lọ́hùn ó ń bẹ lára wọn orí kunkun tẹ̀yàmẹ̀yà pé kìí sọmọ kìí sànábì ìbàní ìsirahẹ́lì ó tún bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ wá papọ̀ tọ̀ ọlọ́run wa sọ wípé apọ́n ilé ẹ̀yìn èèyàn ọlọ́run jẹ́ àmọ́ àpọ́nlé kó má bàa dàbò fún alọ́jọ́ gbé lọ́lẹ̀ kìí ọlọ́run ní làkọ̀dì máa ń ná alẹ́ lẹ́mọ̀mìnì mo ṣe yín lóore mo pọ́n yín lé mo pàtàkì yín mo bu ìkún yín nípa pé kí ni ìgbà tàbí inú ọ̀sùn lámì àǹfùsìlì torípa gbé abara bí yín dìde kó jíṣẹ́ ọlọ́run agbé abara bí yín dìde kó jíṣẹ́ ọlọ́run èmi àtẹ̀yìn bàbá wa kò sọ́nìkan tó bá ànábì ọlọ́run bá láyé. àmọ́ sí ń táwọn ànábì ọlọ́run mú wa kí wọ́n gbé lọ ni ṣebí tẹ́tà ìran wọn sáyé ni ayé náà ni ọ wà sí táyọ̀ bìkan inú fà tọ́lọ́run fi ròyìn àwọn olùmọ̀ tí wọ́n nímọ̀ púpọ̀ tí ọlọ́run ti sọ wípé wọ́n máa bẹ̀rù ọlọ́run ìnáwó yọkẹ́ ọlọ́run àmì ìbáraẹni ìlànà tí wọn ò ní jàǹbá táwọn náà gbọ́. tó sì dọ́dọ̀ wọn látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run ọlọ́run kó jẹ́ àwọn oúnjẹ kan nínú wọn nípa bá a bá mọ̀ tá a lè ké àbí tá a bá gbọ́ àbá lè ké láti lè gbà pé òdodo ni. òjíṣẹ́ náà yóò máa ka tírà fún yín àwọn àfáà ń ṣe bẹ́ẹ̀ lónìí àwọn olùmọ̀ ń ṣe bẹ́ẹ̀ àti ò ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa ṣe tẹ́síkíyà fún yín wípé eléyìí dáa eléyìí ò dáa. kìí sì yẹn ló yẹ kó dẹni àbùkù àwọn àfa a bẹ́ẹ̀ wọ́n mọ̀ tún lé yóò dà wọ́n mọ̀ tún ní bísínẹ́sì yóò dà wọ́n mọ̀ tún lélẹ̀ eléyìí bíbí ni nítorí fi sàpọ́nlé lẹ́yìn fẹ́ àbùkù kàn báwo lè yẹn ti máa rọ́nà yẹn òun náà sórà four mo ilé pé mo ráwọn èèyàn sí kí wọ́n àbáfà àkàtà pẹ̀lú lùmọ̀ ó ní síra mi tó kàjú kùránù àtàdísà nábì sọlọ́lọ́ ọ̀sára sọ́là kò sí. ẹni tẹ́ bá tọ́ka tó bá jẹ́ kan nínú àwọn èèyàn bẹ́ẹ̀ kì í solùmọ̀ tọ́lọ́hún olùmọ̀ tí ń pe àpẹkọ jésù pè fún tí ń pè fún yàn ni tí ò bá ti lè sọpọ́ lọ́run wí ànábì mi sọlọ́lọ́ ọ̀sára sọ́là. ọlọ́run ní wàyíwá yínú kúmùlì kìtàbà wọ́n kọ́ yín kíra wàlẹ̀ hikma wọ́n kọ́ yín súnà wàyí káánú ní nǹkan ìlú àtijọ́ lálẹ́ mòbíìn pé ojú ọ̀nà àánú ojú ọ̀nà parun lọ́mọ èèyàn wà tẹ́lẹ̀ kí gbogbo àǹfààní tó dé. òun náà lọ fi jẹ́ pé ànẹ́bí ọ̀sọ́lọ̀ sọ́lá agbẹ́dìde aláhẹ́lì fásitì àti nínú àrùsọ nígbà tí òun tó jù sẹ́fà lórí ilẹ̀ táwọn èèyàn ti wà nínú àrùn rẹpẹtẹ. ńlá bàfáyà nínú alẹ́ fìtà àfàwọn èèyàn díẹ̀ tí wọ́n tẹ̀lé ń sa ọmọ Mariam tó jẹ́ pé nítorí wọ́n wá gangan ni wọ́n tẹ̀lé àwọn eléyìí ti padà sí Islam lọ́pọ̀lọpọ̀ àwọn torí pé wọ́n rí pé eléyìí yóò yàtọ̀ ní tó dé kán yìí last testament kò yàtọ̀ sí ní táwọn wà lórí ẹ̀ gangan wọ́n sì Islam gẹ́gẹ́ bí Abdullahi ibn Salam àtàwọn ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀. ọlọ́run bá wa ó jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń bẹ nínú àánú. nínú ìgbésí ayé wọn tó jẹ́ tàbí sọ́kàn dípò kí wọ́n sin lọ́hùn wọn ò sin ọlọ́hun ẹ máa wo nǹkan tí àwọn olùmọ̀ ń pe àkíyèsí rẹ o sáfúrásì bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ lù ọ̀rọ̀ orílẹ̀-èdè ni wọ́n sọ wọ́n láwọn èèyàn kó tó di pé ọlọ́run bá nàá dìde sallallahu alaihi wasallam kì í lárúbáwá nìkan àwọn èèyàn lórí ilẹ̀ torí pé lẹ́yìn madina àti maka tó di ìlú ìsìláàmù tán lọ́jọ́ yá nàbí sọ̀rọ̀ pẹ̀lá ìsìláàmù bẹ̀rẹ̀ sí tàkà títí tóbi dé ayé kódà nígbà tí òsán nàbí láyé mọ́ bọ̀ ìpìlẹ̀ náà ní sọ́nà ọba ti tóbi dé méjèèjì di ìlú ìsìláàmù méjèèjì ó di ìlú ìsìláàmù pátápátá àtàwọn orígùsù ẹ̀ sáńpẹ̀ ní jẹ̀zírà tó làárọ̀ ọlọ́run láwọn èèyàn ń sin wọ́n ń sin wọ́n ń ṣẹbọ wọ́n ń sin nǹkan míì tẹ́lẹ̀ anu orí ibú tó ti gà ìsẹ̀mí wọn nípa tàkídà ní tí ò lè múyàn rí ọlọ́run mélòó ẹ̀bọ̀ làwọn afẹ́ láwùjọ tiwa yìí lónìí nìyẹn. wọ́n ń bẹ nínú anù kánú fídọ̀ láàlè mòbí sí àyà àti sínú tìyà tìyà nínú òṣèlú ayé wọn inú òfò ni wọn wà kí Islam tó ẹni tó bá jẹ́ mùsùlùmí àtẹnudé èsè mùsùlùmí lónìí kí wọ́n lọ kà tán Mẹ́kà àti Mọ̀dínà kí Islam ò tó dé méjèèjì yẹn ti tó kí wọ́n má kà tán bòmí kí wọ́n wọ́n báwo ni Mẹ́kà àti Mọ̀dínà nípa òṣèlú àkídà àdìọ́kàn tàbí ìṣẹ̀lọ́hún àtòṣèlú táyé àtòṣèlú ìṣúná àti òṣèlú ìjọmọnìyàn ẹ̀tọ́ èèyàn káwọn á kà lónìí kí wọ́n sì ka ìgbà tí Islam ò tíì dé ó tó ní bàbá ńlá ẹ̀rí torí páyé tá a jọ wà ní ìmíràn bá lówó kódà ẹlòmíì ẹlòmíì ti ṣe débi pé kókàn gbéra láfẹ́ pé láti kan wà lálẹ́ tí ń lọ sáájú kó sì lọ wọ̀ kò sẹ́ níbi kọ́ lọ sẹ́mbàsì ibi tó súnmọ́ ní pé èèyàn tẹ̀ fẹ́ lọ́wọ́ pé ìtànjọ́ òun afẹ́ kà á fẹ́ òkú òun náà ti ń tẹ̀lé ní ìsìn ayé tá a wà yìí náà ni. compare to àwọn àyè míì tó jẹ́ pé èsù ló ń pàpè kọ fún wọn bíi nàìjíríà àwọn tá a sì ń wí ìdábà sọ pé ayé develop technology wà gbogbo ẹ̀ wà ayé lówó lọ́wọ́ ju ìgbà kan lọ wọ́n lépo wọ́n lé gold àwọn ìlú yìí wọ́n ń sọ orílẹ̀-èdè lẹ́yìn tó bá jẹ́ pé kò sówó ni àwọn sọ pé à ó yí àwọn tí ń ṣèjọba wa náà ṣùgbọ́n tẹ̀ mọ̀ pé kò sówó lórílẹ̀‐èdè èmi ò rò fẹ́ lè kankan sọ yẹn àwọn bíi tẹ́ẹ̀ bí sàkójúwò yẹn wọ́n lówó ni wọ́n lẹ́kọ̀ọ́ ni wọ́n ní góòdì ni èmi ò rò fẹ́ lè kankan sọ yẹn o ṣùgbọ́n èsì ló pàpè kọ́ fún wọn lórílẹ̀‐èdè àtàwọn orílẹ̀-èdè tó dàbí irú ẹ̀ torí pé lè jẹ́ tiwa la máa ń tẹnu mọ́ síbi. òṣèlú tí mo ayé polúkúrú musu tí ó sì ìbálòkè àmọ́ àwọn èèyàn jẹ́ òní èyí tí wọ́n sọ pé bẹ kí islam ò tó dé ní maka yìí kan náà àti madina yìí kan náà bákan náà àwọn èèyàn bẹ fi dọ̀là ni mubin fi hàn yá sí nínú ti sọ níyà nípa ìtúná nínú òfò lọmọ ènìyàn wà ní maka àti madina kótó ti ká ànábì dé sallallahu ta'ala alaihi wa sallam tẹ́ ẹ bá gbàgbé nígbà tá à ń ká nípa sallallahu ta'ala alaihi wa sallam kó tó di kójà nàbí ọlọ́run aṣọ nǹkan kan pé àwọn èèyàn ìgárá ọlọ́sà wọn kún mọ́kà kò sí irú wọn láyé mọ́kà yìí kan náà wàláhì làbí bóyá pé tí ẹ bá ń bọ̀ bóyá ń bọ̀ láti ṣáà ń bọ̀ láti ibìkan tí ó bá gba mọ́kà kọjá pẹ̀lú ìdínà pẹ̀lú ìdààmú ni pẹ̀lú ìpayín kékeré pé òun ò mà

wọ́n á fẹnu kọ̀ pé kọ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ dáàbò bò lóyún díẹ̀ o sábà ti lágbára náà. àwọn yòókù kan ti gbé lẹ́ẹ̀kan náà ẹ̀mí ó ti lọ dúkìá ó ti lọ pé àwọn ṣòfò àwọn dáràn owó wọ gbówó lédè wọn mò ń bá wọn tún ní o. àwọn á ní sẹ́nìkan ò fi ní ìrìn ìdẹ́nìkan lọ́nà mọ́ ní mákàrí ànábì kò tí ì jọ ọmọ ogójì ọdún àti ìgbèlè ńlá ànábì gbà náà ó ní wọ́n wá pè mí sí i ànábì ní sọ̀rọ̀ ìsọlọ́lọ́ sàrọ̀sọ̀là ó ní fàájà mo sì dá wọn lóhùn àwọn ẹlẹ́bọ wọn sì pèpè yẹn ó ní yẹn ní hẹ́lifù fòdó nìyẹn ó ní bá tún pè mí sí i Islam nígbà tí mo sọ àtúntò gbé mi lílá ànábì là àjà mo tún búra pé màá dáhùn torí pé humanitarian service nìyẹn òṣèlú ayé àwọn èèyàn báwo ni ó ti dẹrùn báwo ni ó ti rọrùn gbogbo àwọn ẹ̀ka kópa ńbẹ̀ ọ̀gá tó wá ń tì wá lọ́pọ̀npọ̀n lọ síbi wípé bó ti yẹ kó rí nì kò yẹ kó polúkúrò mutu wàlá ìsìláàmù ni wàlá ìlàdín ìsìláàmù ni àwọn tí ń pariwo tí ń pariwo mùsùlùmí ni mùsùlùmí ni ní ìsìn náà lásìkò táwa wáyé náà àwọn náà mọ̀ o ìsìláàmù wọn fẹ́ gbọ́ ni o ẹ ẹ gbé mọ sábà tẹnu mọ́ àwọn tí ń ṣèjọba ní gbọ orílẹ̀-èdè yìí rò àwọn tí ń ṣe ìjọba ní da orílẹ̀-èdè rú tá a bá sì bí mí léèrè ẹ̀rí kìí ṣe tó pamọ́ ẹ̀rí náà ni pé ẹ̀rí sáàyè ó ti ń dàrú sí ti bí yín mọ̀ tó bá tójú nínú nínú nínú ẹ̀tọ́ ọmọnìyàn ṣebí yóò bá sọ wípé tá a bá fìyànjú rí àwòdì ẹ kó lè gbàjẹ́ nínú ẹ̀tọ́ ọmọnìyàn ò ní pé ipá òun ò ká kìí sàárẹ̀ nìkan tòtà ààrẹ làwọn èèyàn máa ń sábà dá akọ ni ààrẹ àti gbogbo sọmọ díẹ̀ gbogbo ẹni tí ń ṣèlú àwọn tí ò ju bí ẹgbẹ̀rún mẹ́ta lọ bóyá wọ́n sì lè mọ́tò bẹ́ẹ̀ nínú one hundred and fifty àbí sixty million èèyàn gbogbo ọ̀sán àwọn ìwọ̀n pé three thousand sanda orílẹ̀-èdè rú torí àǹfààní ara wọn ìṣẹ̀mí òṣèlú nù táwọn òbìkítà ẹlòmíì ti prepare grand débi pé tó bá ti dé pé pé báyìí ó lọ sí sàlàndì nìyẹn ẹ ní gbúròó nàìjíríà mọ́láyé ibi tí wọ́n ti plan àti bàjẹ́ dé. kẹ ẹ tó mọ àwọn sọ fún pé kò sí nàìjíríà nù ẹlòmíì ti plan ẹ níbẹ̀ nínú àwọn táwọn yìí sọmọ pé dáná ṣàìsàn bí kéèyàn wúkọ láti wúkọ lẹ́ẹ̀mejì lọ Germany nìyẹn kò sóògùn kọ kankan nàìjíríà tó bá wúkọ lẹ́ẹ̀mẹ́ta léraléra wọ́n lọ Germany nù kájọ wa sọ kó tútù fẹ́rẹ́ sẹ́mọ̀ pé n túmọ̀ sí pé àwọn ni wọ́n àwọn orílẹ̀-èdè kan wà tíyẹn bá fẹ́ ó lè lọ gbà tọ́jú lamẹ́ríkà bọ̀ kì í ṣe pé tọ́jú tó fẹ́ gbà ẹ kò sí lórílẹ̀-èdè wọn o àwọn orílẹ̀-èdè kan wà bẹ́ẹ̀ kò ní àdìbò yàn sí bí kí ẹnẹ lọ sọ bí kí ẹ̀hún níbà ní ìsìnkú ọ̀gbẹ́sẹ̀ business tuntun ní kí n lọ ni àbí ọ̀dọ̀ dr ọlágbájá lọ sí tù tiẹ̀ onítọ̀ọ̀nì kò kì í ṣe pé nítorí pé ẹ bá bí jẹ́ lẹ́wọ̀n kò káàkiri ìdìkan lágbàá ńlá ayé kọ̀ wá sí nǹkan kan tí ó bàjẹ́ ẹ̀dá ìṣòro ọlọ́run bóyá gbàgbàtà bá parí kútúbà ẹ̀dẹ̀ ìsọ́bì kan tí wọ́n bàjẹ́ ló léde bóyá ọkọ̀ ọkàtẹ̀ òpé adúpẹ́pẹ́ education ti dá a manage àbí health àbí gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́mọ sì lè fi mọ̀ bẹ́ẹ̀ náà lójú ọ̀nà bẹ́ẹ̀ náà lójú ọ̀nà àwọn èèyàn kan ní ẹgbà tán fojú ọ̀nà jẹ́tẹ́ wá ń bò àti ìbá ti pọ́ lọ́wọ́ba lójú remote control gbogbo ọwọ́ lọ́wọ́ba ló wà etí ń gbé wọn kò náà wọ́n bàjẹ́ àwọn èèyàn fẹ́ wọ plane gan mọ́ torí àmọ́ bá wọn ti kẹ́ bọ́ǹbù sínú ẹ̀ tí wọ́n bá fẹ́ pa ẹnìkan tó bá gbogbo wọn ni wọ́n wọ́n ti rí ojú ọ̀nà jáàná lórílẹ̀‐èdè bíi ti nàìjíríà ti lágbára jù. ẹ pa èèyàn kan lójú ọ̀tá wọn táwọn mú lọ́tà táwọn ló kọ́ta wọn ni tọ́lá lọ kó sínú pléènì tẹ́gbẹ̀rún èèyàn wà gbogbo náà ni kò ní lọ́dọ̀ wọn ju pé òṣèlú náà ni nínú fídọ̀ lálé nínú ìtẹ̀mí nínú àrùn tó ga nínú lábẹ́ ìṣúná abẹ́ rẹ̀ ní rìbá wà abẹ́ rẹ̀ ní rìbá tọ́lọ̀ ní yamhaku Allahu rìbá tẹ bá ń gbọ́ náà rìbá oní interest ẹ̀yẹ́ kan parun náà ni ẹ̀ lè débì kan mo gbọ́ pé ìjọba àpapọ̀ fẹ́ yáwó kan mo gbàgbọ́ iye millions of dollars tí wọ́n pè mo gbọ́ láìpẹ́ yìí wọ́n fẹ́ yá owó wọ́n tún ti rówó kan tí wọ́n fẹ́ pín wọ́n tún fẹ́ yáwó wọ́n bá ti gbà tán ó tún sáré pín yẹn ó ti parí náà nù gbèsè yóò wà lọ́rùn orílẹ̀-èdè wà ní àwọn kọ́nà àkọ́kọ́ jẹ àwọn kọ́nà àkọ́kọ́ gbèrú gbèsè bẹ́ẹ̀ sọ́rùn orílẹ̀-èdè wọ́n láwọn fẹ́ fi ṣe kí náà jọba ó lè tó déédé ẹjá wa máa wò inú ẹ̀rọ àjọ pé bóyá títí ìparí ọdún iná yóò tó déédé kò ní wọn ní múná lọ́nà wọ́n sì ti kọ̀ǹkúrì láti yáwó yẹn mílíọ̀nù tí èsè náírà tó ṣe dọ́là ẹ wá ọjọ́ tó ti ń sọ bẹ́ẹ̀ bílíọ̀nù tíjọ́ ti náírà òun ti bá lọ òun ti bá lọ tipẹ́tipẹ́ ẹ wá fẹ́ sọ wípé kì í sòjọba lónìí orílẹ̀-èdè rú táwọn bá jẹ́ alábòsí ọlọ́run bá fi sọ alábòsí ẹnìkan míì tó ń pláàni àti lọ darapọ̀ mọ́ wọn ní ìsìn òun náà òun náà ti gbin tó burú ju tiwọn lọ sọ́kàn. ibi tí mùsíbà wà ga sínú ẹlòmíì tó fẹ́ẹ̀ darapọ̀ mọ́ wọn ikú òun pèsè ọkàn wa burú ju tàwọn tá tọ́ka sí lọ. lọ́tẹ̀ yìí a mọ̀ pé táyé bá ń parí lọ nínú àpẹẹrẹ ni pé èmi ò mọ̀ ṣòfò púpọ̀ ẹ̀mí ọmọ èyí ò mọ̀ ṣòfò kò ní lákàtí mọ́ ọwọ́ aburú jù ara òṣèlú ni kí wọ́n pa àwọn èèyàn kí wọ́n pọ̀ gbọ́wẹ́rẹ́ kí wọ́n pa obìnrin kí wọ́n pa ọkùnrin kí wọ́n pààyàn lọ́jà ara politics náà ni ní nàìjíríà. tó wáyé pé nínú ṣẹ̀ríà islam nínú àbí sọ pé ẹni tó ẹni tí ipò kan bá sú tó tó pé ẹ má sọ̀rọ̀ ló kọ ọdún wọn máa ń rìsáìn ni o àwọn white men tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n máa ń rìsáìn ni o gbogbo alámọ̀ o a ti gbọ́ a ti ní àwọn references láyé tá a lè tọ́ka sí pé lágbájá báyìí orí sáà ní tamado báyìí orí sáà ní ní àwọn tí ò sí Islam kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má ba àwọn lógo ẹ má ba ẹ má ba ìjọmọ nìyẹn tó ẹ má bàjẹ́ ìjọmọ yẹn ló kà sí. ṣùgbọ́n nǹkan kọ́ dí. nínú àìtò ààbò tọmọ èèyàn wà nínú àánú tó ga nínú ètò ààbò in tó rọrùn pátápátá nínú ṣẹ̀ríà ìsìláàmù sápẹ́ ìsìláàmù láfẹ́ ṣe tó gbà rọrùn èmi ò ní láàrin mo fẹ́ pààyàn láíláí wàláà ìsìláàmù ló kọ́ wa bẹ́ẹ̀ bóyá torí kí mú àdá àbí ara mi àbẹ́nìkan wá jẹ́ babaláwo ó wá kó tó kẹ́nìkan ó lè mọ kọ́nìkan ó lè kan gbẹta lóru àbí kẹ́nìkan ó lè wọgbó lọ wọláyì fúnmọ́bi láìláì láì láì láì tó bá jẹ́ mùsùlùmí nígbà mo ti tọ́ lọ́run bá sọ̀kalẹ̀ kò ní lérò ẹ̀ gbèlè tàbí pé yóò ṣe tí kí ó tó wá ga jùlọ lọ kò sí ọyá ẹ kó mo síta ẹ àwọn kan mo kó bí ogún ẹ wọn ní ọ̀ndàjì sí stadium pẹ̀lú ọkọ̀ mẹ́rin ẹjọ́ ó tó àbí òtò àwòtò mòpó twenty láàrin tòsínbì bóyá ló pé kìlómítà kan àtàbọ̀ ẹ wá fáwọn twenty míì láti stadium sóríta náírà káwọn ọmọ ogun tí máa ń ṣẹlẹ̀ ní ojú títì yẹn àti àdúgbò yẹn káwa ṣe bẹ́ẹ̀ káàrí gbogbo state gbogbo ìlú tó wà ní state àti gbogbo fẹsẹ̀ gbogbo orílẹ̀-èdè wọ̀lá ẹ̀kọ́ tó ẹjọ́ náà islam ti kí ọ̀ ẹ̀ wọ̀lá ìlàrí pé ọkàn tẹ̀lé ó ti mọ̀ pé òun ò ní sàbúrú kì í ṣe sáà mú pàpà mọ́ra pé à táwọn bá mọ̀ fẹ́ mí sí àwọn pípín yóò mọ̀ nígbà kì í ṣe sáà mú pàpà mọ́ra tó bẹ́ẹ̀ wíwárà méjèèjì lẹ́ẹ̀kọ́ wà láwùjọ. ká sì kí ọ ẹ̀mí èèyàn láti so oore ká sì ẹ̀mí èèyàn láti so oore ká sì lé wọn jìnnà lẹ́mìí fúnra rẹ̀ ní kọ̀ọ̀rọ̀ yàtí gbangba yìí láti má sàbúrú ìsìláàmù ló tẹ̀ níwá bẹ́ẹ̀ kò sí kàn a níbi security yẹn o ojú ọ̀nà tó rọrùn ni pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run nínú ọ̀nà torílẹ̀èdè tí mo ti sọ̀rọ̀ tí mo ti lójútùú oníkálù security méjèèjì yẹn káwá lu security nípa ìjẹun kò síbi tí ò lè dàrú láyé gbogbo àwọn olùtàn tọ́ka sí fún wọn sọ̀rọ̀ yẹn kò síbi tí ò lè dàrú abẹ́lẹ̀ mọ́ dàrú ni ṣùgbọ́n nípa jíjẹ mímu alhamdulilayi wọ́n ti wọ́n gbégbèsè sí wọ́n gbégbèsè nípa security tó ẹ ká sì kí ọ ìtẹ́nìkọ̀ kan mọ̀ jẹ. kí sáwọn ọlọ́run sábà díẹ̀ làwọn mú wá ìtókù wa kù sọ́wọ́ náà. ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó tún jẹ́ ká mọ̀ nínú àwọn àyà míì pé níbi tí islam ti dìde àwọn èèyàn náà jìnnà síra wọn lọ́kàn ẹ̀yàmẹ̀yà síbẹ̀ ó ga ojútùbò nílò láyé ṣùgbọ́n pàṣẹ islam débẹ̀ wọ́n dàbí ọ̀kan náà. nínú kan tí ó dín tí ó gbilẹ̀ lórílẹ̀‐èdè tí òjò tòrò mọ́ táwọn èèyàn sì tún ń wá bomi sí i. pé àwọn fẹ́ kó légbò òun lẹ̀yàmẹ̀yà kódà kó jẹ́ pé wọ́n yin àdó olóró bì kan wọ́n ti ju wọ́n kan wọ́n ju bọ́ǹbù bì kan ẹ̀yàmẹ̀yà náà ó lè gbà yẹrú ṣẹ̀rẹ́ islam ló lòdì sí ànábì sallallahu ta'ala sallam àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá à ń tọ́ka sí ọ̀kan náà ó lè ká tó wá sọ fórílẹ̀-èdè gbogbo ẹ̀ ló wá wà ní nàìjíríà wọ́n ń sọ̀rọ̀ nípa national conference ibi ẹ̀yà yìí náà lọ́pọ̀lọpọ̀ tó ń dìgbé lọ padà pípé ká máa ṣe kẹ́lúkálùkù ó máa ìyẹn pé bí wọ́n ti pín àwọn adarí sí ìpín kọ̀ọ̀kan tẹ́lẹ̀ nígbà kan rí yorùbá ti fẹnu kò pín táwọn bá lọ nù àwọn yíbò ti àwọn tọ̀hún náà ní yìí sí wọ́n ti fẹnu kò pín táwọn bá lọ táwọn fẹ́ lọ sọnù ìyẹn òun náà nítorí pé orí ilẹ̀ tá à ń gbé ó ti so ó ti so wá pọ̀ tí àwọn bá gbéra lálẹ́ ìdílẹ̀ òdó mọ́ yóò ti dọ̀hùn tó wá pé náà ni wọ́n ti gbéra kílẹ̀ òdó mọ́ yóò ti débi. tá a bá ti gbin ẹ̀yà yẹn síra wa lọ́kàn ìmẹ́sìn náà ni pé ká máa lépa ara wa láì dáa dípò pé ó yẹ ká máa lépa ara wa nípa dáadáa ni èyí tí ìsìláàmù mú wá tó fi di pé àwọn tó le jù ní ẹ̀yà nílùú Madina táwọn ní ti ṣe ìjọba Islam sallallahu alaihi wasallam ó ní wa kuntum ala shafa hufratin minan nari fa anqadakum minha díẹ̀ ló kù tí wọ́n sì rẹ̀ yìí pé ọmọ náà ní kẹ́sì wọ́ kó mọ̀ látúnṣe mọ́ tí ìbá ti fọ́ lọ́wọ́ bá sàánú ni níbi tẹ́yàmẹ̀yà bá wọn dé ni o ayé àti sọ̀kalẹ̀ ń torí ẹ̀ àmọ́ fa anqadakum minha ọlọ́run padà yọ yín ibi tẹ́yẹ ò bá bá yín ẹ̀yà táwa ń sọ yẹn láàrin àwọn elédè mẹ́ta tó hàn lórílẹ̀‐èdè yìí ibẹ̀ kọ́ ló o ẹ̀yà yẹn ń bẹ nínú ìlú yìí ìlú ẹ̀yọ̀ kan dáàdé sọ̀rọ̀ mọ̀ sọ yìí ó fẹ́ àti àti yorùbá lọ mú ti Òṣogbo àbí àdíká tó mú sílùú mi ìmọ̀ lọ́yọ̀ state capital tó bọ́ sínú state mi tẹ bá wá wo ẹ̀yà bí ń bẹ́ mẹ́ subhanallah ẹ̀rẹ́ ẹ̀sàkó nínú ìlú ìkẹ́ lọ́bọ̀ mi ńlọ pàtó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ní opportunity àti lọ ṣe hajj tàbí umrah ẹni tó láàánú ló padà wálé lórí pé àyà àtọmọ́ ń bẹ́ ń bẹ́ ẹlòmíì ò sì wá mọ́ títí dijọ́ tí wọ́n ti fọ́ tu ẹ̀ tí wọ́n sọ sí Sokoto àbí Kano tó dẹ̀ wá wọkọ̀ ọlẹ̀ òótọ́ ni wọn láì ó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wàlẹ́ ẹ̀ ló ń sọ pé òun ò lọ́mọ kí ló ń fẹ́ lọ sí ń bẹ̀ torí pé ó dàbí ìgbà tí èèyàn múyàn kò nínú inú jà inú jáàní inú jáànà àlìjọ́nà làwọn sọ sí jahanna kódà bí òbá dé jahanna wọn sọ pé láàrin náà àlìjọ́nà ló wà àbáyẹ̀ kan tá a mú jáde láti inú náà. tàbí sálù jẹ́nà bí nàìjíríà ti rí sáwọn àwùjọ mí nìyẹn ẹ̀yà náà ó ń bẹnu kan tá a nínú ẹ̀ nítorí pé ọ̀nà táwa lè gbà gẹ́gẹ́ bí mùsùlùmí láti contribute sálàájá àwùjọ nìyẹn o ìlànkà alẹ́ àjọṣepọ̀ láàrin àwọn èèyàn nìkan kọ́ ìsìláàmù tún líǹkì àwa ọmọ ádámà má àwọn màláíkà ẹ rí i pé tẹ́ ẹ bá ta bá sí ìsìláàmù ayé ó tòrò ó líǹkì wa pọ̀ má àwọn màláíkà ọlọ́run ní alladhina yahmiluna al-arsha àwọn tó gbé àlàárọ̀sí ọlọ́run wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wọ́n máa ń ṣe tẹ̀sí wàyí omi lónà ni wọ́n ti gbọ́ lọ́n gbọ́ gẹ́gẹ́ mẹ́rin pàwọn náà láti rẹ̀ sá na lè bí na ámẹ́nu wọ́n máa wá ọlọ́run polújà ọmọ ádámọ̀ tá ni o wọ́n máa ń fún wa. sọ́dà ti bọ́ nìyẹn sọ́dà àyà nínú àyà míì àwọn màláìkà yusabbihuna bihamdi rabbi wọ́n máa ń ṣe tẹ̀sí wa yastaghfiruna liman fil ard wọ́n sì máa ń sọ pé ọlọ́run bá ẹlẹ́dàá wa foríjì àwọn tí ń bẹ lórí ilẹ̀ o ọ̀kan nìyẹn nínú súnà a tún rí wọn pé wọ́n máa ń wá lẹ́ẹ̀mejì lójúmọ́ ọwọ́ ajá kò tá à ń kírun lásìkò àpò àtàkùn àgbálẹ̀ àti láàárọ̀ wọn àmọ́ padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìròyìn tó dáa nípa ọmọ ádámà pé a bá wọn tí wọ́n ń sìn wọ́n tí wọ́n ń sìn wọ́n a sì tì wọ́n lẹ̀ lórí bí wọ́n ń sìn wọ́n sìn wọ́n ọlọ́run bá náà ní ètò jẹ́ pé màá ìgbàwájú sọ́dọ̀ ọlọ́run bá tẹ́lẹ̀ subhanahu wa ta'ala nínú rẹ̀ onípẹ́ màláìka ń bẹ lọ́wọ́ ọ̀tún mi ó ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ ó ń bẹ lọ́wọ́ òsì mi ó ń bẹ lọ́wọ́ òsì rẹ màláíkà ń bẹ àwọn méjèèjì yẹn ọlọ́run ròyìn wọn ni kìrọ mọ́rún káàtìbí àwọn alákùnrin ni wọn wọ́n yìí tẹ́lẹ̀rù wọ́n yìí sájìtẹ̀ èèyàn kò tẹ́sẹ̀ kan tá a fẹ́ tẹ̀ wọ́n tó jẹ́ pé torí ẹ̀ ni wọ́n fi kọ́ńtà ṣe láburú ẹ wà nú ọlọ́run kò sí bíráàdì kan tá a fẹ́ fún wọn tí wọ́n fi kọ́ sí àṣe ní dáadáa àfi ń bá máa ń ṣe. kìsì torí pé wọ́n jẹ nìkan lọ wọn wà ní kọ sẹ́ẹ̀rí ẹ̀ àmọ́ tó bá fẹ́ wọn wà á kọ nígbà tí ìsọ mi yàn. ẹ wo ráìtì tí ìsìlámù mú ẹ̀tọ́ ọmọnìyàn ọlọ́run lálákọ̀ọ́lé ni wọ́n kí wọ́n mọ bá ń ṣe iná ni wọ́n ti ń kọ kódà nínú àánú ọlọ́ọ̀tún tó ṣe fún tá a bá ti dáadáa wọ́n kọ mẹ́wàá fún ẹyọ kan ọlọ́run bá ló pa wọ́n láṣẹ ẹ wo tí interest wà ẹ wo tí ọlọ́run ti ṣe interest ní si kéèyàn ṣiṣẹ́ tí ó fi sórí alìkè àná yóò gbàgbé tó ti lọ pẹ̀lú àánú ọlọ́run kì í ti káwọn ohun kan bá ni wọ́n wà lọ́ra torí pé ọlọ́run sí àti kó pa aburú rẹ̀ àrẹ́bìn náà ti sọ fún wa sọ̀rọ̀ sọ́là mo ní wa ábí sẹ́yìn àtàlẹ̀ hasana tààmù ọ̀há tètè dáadáa tó bá paburú o kí dáadáa yẹn ó lè paburú rẹ ó túmọ̀ sí pé wọn ò kọ́ mọ́ téèyàn bá wá sọ pé mọ́ bínú tó sọ wọ́n wá kọ́ pé kan náà ni wọn ò ní kọ́ mẹ́wàá fóun ọ̀kan náà wọn kùnà débi pé wọ́n wá kọ aburú kan ratio one to ten wọ́n kọ aburú ẹyọ kan fún wọ́n kọ mẹ́wàá fún níbi iṣẹ́ eré aburú rẹ̀ tó wá pọ̀ ju iṣẹ́ eré lọ lọ́jọ́ ìgbéjà lókè ámà ọlọ́mọ èèyàn mọ̀ wá ọmọ tí wá gbà pé sùn tán pátápátá kò wá rí dáadáa tó pọ̀ lọ tọ́lọ̀ ló fi wá jẹ́ pé ẹ̀ eh, máa ń sákù láti máa wà sí inú ẹni tó bá jẹ́ pé tẹ́rẹ̀ ẹ̀ ló tóbi ló sì wúwo ju aburú ẹ̀ lọ kí ni ẹ̀sán ẹ̀ fàwọn wà fi ẹ̀yìn ṣàfihàn ọ̀dìyà yóò wà lùjẹ́ náà tó ti kọ́ lọ́ọ̀bá gan náà ó sì sọ ó sì gbé jáde náà rọ̀ pé onítọ̀ ńlá burú wà á mọ̀mọ̀ nǹkan fàtìmọ̀ wà sí inú ṣùgbọ́n ìlú yẹ jẹ́ òbítíbitì ọlọ́run níná ní lọ ọlọ́run gan sì wàá mọ̀ ní wàá yàn tó ní sẹ́ẹ̀rẹ́ tó ṣe àmọ́ kò dojú tẹ̀ríkọ́ náà bá mọ̀ bó ti dá wa kọ́lọ́k ọwọ́ làbí ọba tó mọ̀ wá tán lọ àwọn pé ká ti káwọ́ bá ti àmọ́ sòrò ayé tá à ń gbé ìgan à ń wá bí ó sòrò ó yẹ ká wá bí ó lápèjúwe ní ìsìnyẹn fẹ́ lọ hajj ebi tọ́nà bá dáa ni ẹni àmọ́ǹtì owó tó bá ní lọ́wọ́ ẹlòmíì ń lo náà wọ́n sọ pé two million ló dáa ní ẹ̀kọ́ sí problem kódà wọn tún fẹ́ ràn yàn márùn lọ pẹ̀lú tòun ọ̀nà máa sọ fún ọ pé wọ́n jagun lójú ọ̀nà tí hajj fèsì náà ẹ̀wà ẹ̀wà bẹ́ẹ̀ láwọn tí ń sòwò tí wọ́n lọ òwò wọn jọmọ́ kí wọ́n lọ nọ́ọ̀sì kí wọ́n dé tó ó rọrùn mọ́ níbi tí ká jẹ ká mu tó lágbára dé tí báwọn èèyàn mọ̀ pé wọ́n ń dún yàn wọ́n ti yín yàn ń bà ṣébí wọ́n sì lọ ṣébí wọ́n sì yìn wọ́n bà wọ́n sì dún wọn táwọn èèyàn gbà pé kàkà káwọn ti mọ̀ jẹ́ wọ́n yà yà àwọn bàbá òun tí èdè fún wọn mọ̀ tẹ́lẹ̀ tó ká fọkàn balẹ̀ gan láyé yìí ó ràn àlùkìánà lọ́wọ́ láti ó ràn wá lọ́wọ́ láti sílọ̀ láti láti rere jẹ àlùkìánà bó la ti wá níjọ darapọ̀ mọ́ bọ́ fífọkàn balẹ̀ ó ti wà. àwọn àwọn ọmọ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí kótó bàtà ti kọjá lọ àmọ́ bẹ ọlọ́run ọba tó wáyé báwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà níjọba tó jà jẹ́ àtàrà wọn ìfọkànbalẹ̀ ọlọ́run tó jẹ́ wọ́n máa wà ń bẹ̀ tó wáyé pé kì í bá sọ àwọn torí àwọn ò mọ ọlọ́run ọlọ́mọ ọlọ́run yà á lámọ̀ wá láti tó bá sọ àwọn ni ọlọ́run wọ́n ti kó mbẹ́ o tọ́lọ́run fún àwọn ènìyàn rọ́pò ọ̀kan nu ẹ rí àwọn aráàlú ìjọba làwa náà àbí wọ́n máa ń ṣèjọba níbi tí ò bá séèyàn tí ṣèjọba ló ìjọba ni wà àwọn náà kí wọ́n tó lọ lọ́fíìsì àtìgbà tí wọ́n tún kúlóòsì lálẹ́ níbo wọ́n padà sí àárín wa ìjọba lọ sí house of assembly ìmọ̀ bóyá bí ẹnìkan tí iṣẹ́ bá pẹ́ tó bá pẹ́ lọ́fíìsì yóò tó dáàmú kan tẹ́ ní báyẹn yẹ ní áòsì mọ́ ó túmọ̀ sí tọ́dọ̀ wa náà wọ́n ti lọ ẹjẹ́ wa káà náà wá sí ìsara wa ọ̀kan náà àwọn àfa mi tó ti lọ àjánù rẹ̀ mọ̀ lọ wọ́n ní ẹni tí ń wa mọ́tò wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù kan wọ́n lẹ́ni tí ń wa mọ́tò ó mú gbó èrò inú mọ́tò ń mutí ẹ sì nà tán ẹgbẹ́ bíi ìfẹ́nìkan ààrẹ mu ọkọ̀ wa yí dànù èèyàn wá ń sọ pé ìjọba ò irújọba irú irújọba nù sí nùsíbà ò níjọba yìí ààrẹ sọ pé ẹ̀yin lẹ̀ fún táǹsì aburú yìí ni ni ẹ̀fẹ́ dáadáa fúnjọba rárá àbí ààrẹ náà dákẹ́ ní ìsinmi náà tá à ń bẹ nísàlẹ̀ òsì dákẹ́ láàrẹ náà dákẹ́ ọmọ èèyàn ti wá sí ìnà báyìí torẹ́dì kọ̀ọ̀kan ni òrẹ́dì àti ṣe tọ́lọ́hùn àwọn tí ń darí òrẹ́dì àti ṣe tọ́lọ́hùn àwọn tá à ń darí wọn náà òrẹ́dì àti ṣe tọ́lọ́hùn àwa ń ti ẹ̀bí síra wa ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nílẹ̀ kó tó lè tán ìjà tí ń bẹ́ẹ̀ nílẹ̀ kó tó parí àfikárẹ́ ní ìdí òògùn nǹkan táwọn ló ń tàn mùsùlùmí òdodo àfẹ́ kí ara ìdí èso ní mùkúmù sí ìdílé òkè o ta ni ó jẹ́ mùsùlùmí òdodo ni ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n máa gbé nǹkan tí bá ń bẹ lọ́kàn wọn lẹ́sìn jùlẹ̀ tó bá dọ̀rọ̀ ayé kì í ṣe ti mùsùlùmí òdodo àwọn àní ẹ̀já bẹ̀rẹ̀ ọ̀nà tó bá ṣe àwọn ọ́pọ́sọ̀lù débi pé wọ́n sì ọtí ní sáyìn kódà wọ́n lè mọ́ sọ̀rọ̀ mọ́ pé ó yẹ ká pa alágbájá yìí wọ́n ní sọ lórí ahọ́n wọn mọ́ gbogbo ní a pè lẹ́sìn tó gbé wọn débẹ̀ ìjọ náà lọ́hùn wọ́n dẹ̀ gbàgbé ẹ̀ pé pé solution náà nìyẹn kò sí problem let's go ahead mùsùlùmí ni ò ní gbà láti bà tẹnìkejì jẹ́ láti bà tọmọ làkejì jẹ́ nítorí àǹfààní ara tiẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn ní ìsìn wọ́n ń jàjàgbara tó lágbára pàápàá jùlọ lórí àtótónu tí ń bọ̀ lórí òṣèlú lórí òṣèlú lórí òṣèlú nípa pé pẹ̀lú bá ṣe gbà ní èyí tó lọ gan-an tí wọ́n ṣe lọ yàtọ̀ sí ìtànṣe ìyẹn wọ́n ní dú ọ̀dà ìlú àríyá yìí kan ìyẹn ìlà tó àwọn èèyàn tó wọ́n sọ pé ìsínbọ̀nù aburú jù bẹ́ẹ̀ lọ dú ọ̀dà ìyẹn ti tẹ̀lé àdé òṣèlè jàmọ́ láyé táwọn ti ń sin lọ́wọ́ bá wà lónìí Friday àfipò kí ni òní lọ kírun jùmọ̀ bẹ́ẹ̀ náà ni ọjọ́ sunday táwọn èèyàn máa ń lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run ní kálukú ti sọ fáwọn ẹ̀sìn táwọn èèyàn mọ́ sáré láì táwa ló kù sí orílẹ̀-èdè irú aláìbàbá ńlá ẹ̀sán ni ibi táwọn èèyàn bá ti máa rọ́ gílàgílà gílàgílà wọ́n ti búlọ́ọ̀kù títì ní ibà ilé sí ó di bí aago mẹ́ta kí wọ́n tó ti ẹnì kankan ò sì ní bínú wọn ní the observing Juma prayer wọn ò ní bínú tí wọn ò ti bẹ́ẹ̀ lánàá ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ sunday náà táwa ló kù sí nítorí lè dèrò ẹ̀dá fún já sílẹ̀ àárín ẹ̀. bí èèyàn ti pọ̀ tó lórí pé à ń sin lọ́wọ́ à ń lọ mọ́sálásí à ń lọ ṣọ́ọ̀jì ẹlẹ́bọ nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè. ẹ wá wọ́n dájú ní sófù ẹ wọ́n bọ́ọ̀ ṣe ń pààyàn ẹ wo dúkìá bó ṣe ń lọ kò wá síṣẹ́ kan tó jẹ́ sáà burú tó jẹ́ báwọn èèyàn wá yọ ọ́ ṣe máa ẹ̀yin tí wọ́n bá ẹ̀yin tó bá sojú lẹ́ẹ̀fẹ̀rẹ́ gé e pé hmm, bọ́dú bá bá òun délé ni wọ́n á retí kọ́mi ìwọ́n lọ kí wọ́n tó sàbúrú mọ́ ìwọ́ tó bá bálábàdì ló tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ omi tó rẹ́lẹ̀dẹ̀ tó tó burú lé nìyẹn o kọ́nà kọ́ mọ́jà ṣe àtúnṣe wa o àríwá sọ̀rọ̀ sọ́là ó ní ẹjí bá ń pèpè lọ síbi ibi ẹ̀yà ó ń pèpè lọ sí ojú dúdú ni o ó sì ní ẹgbẹ́ ẹ̀yà sílẹ̀ fàyínà hamiltina òórùn burúkú ní habib ní ọlọ́run bá sì ṣe nǹkan tó jọ mọ́jọ̀ sí àtẹ̀gbẹ́ ó ṣe léèwọ̀ fún wa ọlọ́run wa sọ fún wa pé iná kọ́ra òfin dọ̀lọ́ àkọ́ ọ̀kùn ẹni tó lápọ̀nlé jùlọ ní ìkúnlẹ̀ lẹ́sìn bẹ̀rẹ̀ ọlọ́run. tọ́ ọlọ́run wa tún jẹ́ ká mọ̀ yí pé ẹ̀sìn Islam olójú ọ̀nà ọ̀la láyé àtẹlẹ́kìá náà òun ẹ̀jẹ̀ yóò mọ ìyàwó yẹn lẹ́nu alẹ́pọ̀lọpọ̀ èèyàn tá a bá dá wa sí ọgọ́rùn-ún èèyàn sẹ́mùtì ló sì kan bẹ tó jẹ́ boko haram tó jẹ́ pàrọ̀ náà ń pààyàn nílùú tíjọba wà nílùú tí ààrẹ wà nílùú tí háùsì wà ń bẹ̀ wọ́n ń jókòó wọ́n ń àwọn ọmọ ogun tá a ní ti tó àbí wọn ò tí ì tó ọlọ́pàá ti tó àbí ò tí ì tó ẹ̀dá ta ni ò bàjẹ́ ní gbogbo àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ìwé gan. gẹ́gẹ́ olè sọ lẹ́ẹ̀kan tí bá a jọ ń gbé ìlú ni tí bá a ti ń gbọ́ ròyìn náà ọlọ́pàá kan yóò ní wọ́n ti tì mọ́lé wọ́n ti wá pé ọba gbé ọ̀gá ọlọ́pàá ni ọmọ tí ọlọ́pàá ni gbogbo ẹ̀ àwọn sọ tẹ́lifí secure àwọn ẹni ibi àwọn gan ibi tó ga jù mẹ lọ́dọ̀ kò sí tó jọ gbogbo ẹ̀ náà ẹ máa ń padà síbi ọ̀dọ̀ àwọn tí darí ni wọ́n máa ń padà síbi àlékún wọn àtàbùkù wọn ni kò táwọn kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀sìn ni kò bara wọ́n lè wọ́n lè jà wọ́n lè riot wọ́n lè lórí táwọn èèyàn fẹ́ àti tí ò fẹ́ ìyẹn ó pọ̀ káàkiri orílẹ̀ ẹnu ọdún kan àwọn obìnrin kan wọ́n tún yáyá jáde jọ ní wọ́n sì wọ́ọ̀dì ẹ̀hónú ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kan wọ́n ń tẹ̀hónú dókítọ̀ wọ́n láwọn datẹ́lẹ̀ àwọn olùkọ́ kan wọ́n láwọn ní wọlé mọ́ láéláé àbí táwọn bá gbẹ̀tọ́ àwọn ìyẹn pọ̀ káàkiri níbi ìfẹ̀tọ́dún yàn ṣùgbọ́n pé àwọn èèyàn kan ló ń kọ ẹ̀sìn ìní wọ́n máa fi pa àwọn èèyàn àwọn ìjọba gọ sábẹ́ ẹ̀bẹ̀ ni wọ́n gọ síbẹ̀ ni ibi tí wọ́n bá fẹ́ dá lóró kò ní sí security ńbẹ ó dìgbà táwọn èèyàn bá dúró tán tí wọ́n á fẹ́ kọ́ ogun lọ́bẹ̀ ṣé ní ìsìn ókè ní ìsìn wọ́n lọ ilé ẹ̀kọ́ wọ́n lọ sàwọn ọmọ ọlọ́mọ léṣe àwọn ọmọ eléyìí òbí sánù òbí mi tí òkú la tí ó tó ń bẹ láyé sí àwọn òbí tí wọ́n bí àwọn ọmọ yẹn ó lè jẹ́ pé ràbàràbà yẹn lẹ́nu ó bá kó láyé tó ti pé ni ó bá kó láyé wọ́n ṣé gbogbo ilé ẹ̀kọ́ tó wá kù ló ti ní security ìbéèrè nìyẹn ṣé sójà tó tí ò bá tó tán ti gbà yàn sí ọmọ rẹ kúrútù àwọn èèyàn lójú ẹsẹ̀ pé ẹ lọ ṣe tẹ́lẹ̀ oṣù kan ìjọba kan ṣe bẹ́ẹ̀ nígbà kan èkó rí àná sójà tó wà lẹ́ni òótọ́ tó wáyé pé abáwá ṣe ìlú lóòótọ́ abáfẹ́ dáàbò bọ́mọ èèyàn lóòótọ́ àtẹ̀mí àti dúkìá àti àìsàn ìmọ̀kọ́ ẹ̀gbọ́n gbàdé ẹ̀bà fún ẹ̀gbọ́n tó wá tún ti lọ́ọ̀dì kan wọ́n tún ti lọ dóró ń bẹ̀ gbà náà wọ́n tẹ̀sán ọlọ́pàá bíi mẹ́wàá lọ bẹ̀ wọ́n tún kó sójà bíi mẹ́wàá lọ. ẹni tí wò pé nǹkan kan ṣẹlẹ̀ pé ah, ok láwọn èèyàn tó ń gbọ̀nà báyìí yọ ẹ wá sí kí gbogbo àwọn ibi tó kù. àbẹ́ sọ pé gbà táwọn sójà yìí ń bẹ́ẹ̀ náà gbà náà ni púpọ̀ aráàlú tún wá sí eh, iṣẹ́ oró ń bẹ̀. wọ́n ti láfojúsùn aburú àti kọ́nà bó ṣe lé ẹ̀kọ́ bó ṣe gbogbo ibi kíbi òdìgbà tó gun àbíbì sínú ẹ̀bá wà ńlẹ̀ nínú ìjọba ìsìn ọlọ́run bá táwọn àgọ́ kí wọ́n tó tún ní security wàláì làbí. ọ̀rẹ́ nìkan wakọ̀ ní Saudi Arabia ó ní ọgọ́rùn-ún mẹ́ta ìyáàdì tó ń fẹ́ yìí ah, o oró ńlá púpọ̀ torí pé lọ́wọ́ òun ọgọ́rùn mẹ́ta yẹn kámẹ́rà ló gbé lójú títì fi ń sáré pọ̀ kí sọ ọlọ́pàá ló mú kámẹ́rà ló sọ ló kọ̀mpútàráìsì ìpẹ́tọ̀ eléyìí ohun tó bá ti wá kóun fẹ́ sí nǹkan kan níbi ìwé ọkọ̀ ó ti jẹ gbèsè three hundred riyal lójú títì ní kámẹ́rà ti jẹ gbèsè kí wọ́n jagun bẹ̀ tí kámẹ́rà ti ti sọ́ọ̀dì àyè báwọn yẹn ti mú lójú títì pé ọba abájúlọ́wájú kò sójú títì pé ẹ máa rìn kí máa wo bẹ́ẹ̀ ti máa ṣe ààrẹ bíbí náà ní jókòó síbi kankan náà àwọn ìbáwí yìí security ni inú ṣẹlẹ̀ làwọn ti mọ̀ bẹ́ẹ̀ náà nílò àwọn òyìnbó ẹ lè jáde síbi kan láyé ẹbẹ̀ lọ́rọ̀ sínú abroad tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ bọ́ sí ìtọ́ngbọ̀n ni mo fẹ́ sáré tọ̀ tó pọ́sibù nílò òyìnbó níbo lọ́ọ̀ bá tọ̀ sí ẹ̀dá pẹ̀ ẹ̀yọ́nì sáré yà fẹ́gbẹ́ obìnrin kan yọ́ mọ̀ wá tọ̀ ó dáràn ni àbàmọ̀ kó má jà ìlú mọ́sùmọ́sọ̀ tí security pọ̀ ń bẹ̀ àwọn èèyàn sáà lọ́bẹ̀ fún olóṣèlú ọ̀run láti gbé àwọn ápìlú lẹ̀ polówó wọ́n wá sì kí ọbí táwọn ń gbé àti ibi tẹ́sùn nìkan àwọn ní Boko Haram dáyé láàmú ó tún wá yá ó tún wá sí Islamic sect fún ọlọ́wọ́ mú wọn ọlọ́wọ́ sì sátìrí wọn kò ní máa lọ bẹ́ẹ̀ wà láìláàdé gbogbo ẹtí ìbá tẹnu fún mi kọ́ lọ kà nípa Islam kí wọ́n sì túbá pé tó wáyé pé tí bá jẹ́ Islam ni a jẹ́ pé kò lọ́wọ́ nù ẹ lọ ka nípa Islam dókítà ó kàwé tán ó kàwé nípa mẹ́sìn kò ka ti kò ti làbí ní dókítà ó ka ti ní nípa Islam kan máa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó a gbé bẹ́ẹ̀ ló wà pé èèyàn lè máa pààyàn bẹ́ẹ̀ ǹjẹ́ bá pàdé nínú Islam nínú kẹrin àti sunna nani nípa security ntí ẹ bá nínú Islam nípa security kìí ṣèyàn nìkan tóbi lórí àwọn ẹran ọ̀sìn wa yìí ẹ̀wọ̀n ẹran ọ̀sìn ọ̀ gbọ́dọ̀ gbẹ́kànga kó o má de kéwúrẹ́ rẹ́wúrẹ́ jábẹ̀ o ti dáràn àbò gbẹ́kòtò kan àbò lakọ́tà kan ọ̀ wá fi ààbò sí kìí sọ ọmọ ọlọ́mọ ló jábẹ̀ o àgùntàn alágùntàn ló jábẹ̀ tó kán lẹ́sẹ̀ o ọ̀daràn lábẹ́ sẹ̀ríà lábẹ́ sẹ̀ríà òfin ọlọ́run security fáwọn dábàtà àjọ ń gbé kátó wá sọ sọmọ èèyàn wọ́n sì dorílẹ̀-èdè rú ọmọ nàìjíríà ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tó ń gbà dorílẹ̀-èdè rú ọ̀kan péré àbí tí ò tó bẹ́ẹ̀ ó èdè ni wọn ó sì dogun sí ẹ̀gbọ́ kò síjọba mọ́ lórílẹ̀-èdè níbò mí ọ̀pọ̀ mẹ́wàá wá ń mẹ́wàá wá ń pàápàá jùlọ lórí ọ̀nà àjẹ́ lórí ọ̀nà àjẹ́ tó jẹ́ pé ọ̀gá àbí kò sí fún un àǹbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe àtúnṣe wa o ní gbogbo ibi tá a bá kù sí o àdúrà tá à ń bíbẹ lọ́hùn tá à ń lórí ètò àlàáfíà kọ́nà kọ́mọ́tà bá wa gbà ní yára yára o tó bá gbà kan kọ́nà mọ́jà má padà ta dúró o. نسأل الله عز وجل أن يرزقنا التمسك بهذا الدين والثبات عليه إلى يوم نلقاه إنه قريب مجيب أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين بارك الله بارك الله تعالى ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك بأهل والنصارى وأنصاره وولفائهم ضد الإسلام والمسلمين في هذه الديار وفي ديار المسلمين وبلادهم قاتبة إنك سميع مجيد una casa con